الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته lẹ́yìn ìgbà tí ọ̀fọ̀ onítìrọ̀ ti ṣàlàyé fún wa tán ní ìwọ̀nba àlàyé tó fẹ́ ṣe nípa sọ̀látùl jẹnáza àti gbogbo tó ní ṣe pẹ̀lú sọ̀látùl jẹnáza ó bẹ̀rẹ̀ àlàyé nípa sọ̀látùl khawf àti ìwọ̀nba díẹ̀ nínú tó jẹ mọ́ sọ̀látùl khawf nítorí pé má la yudraku kullu la yutraku jullu ìlọ́fà ló fi jẹ́ pé láwọn agbọn abòmíì àlàyé tó ṣe ṣókíṣókí ni nítorí kó lè bàa jẹ́ pé ẹni tá à ń bá sọ̀rọ̀ ó lóye nípa gbogbo nǹkan ní ìwọ̀nba díẹ̀díẹ̀ ìdínú tó fi jẹ́ pé ó mú sọláàtù khawfu wá ó sì ṣe àlàyé sókè nípa rẹ̀ bó tilẹ̀ jẹ́ pé títò tó to sọláàtù khawf sẹ́yìn sọláàtù jẹnáza ó jẹ́ nǹkan tó ṣe kíkọ̀ wọ́pọ̀ ní àwọn tíra tó ṣàlàyé òfin ṣẹ̀ríà sọláàtù khawf ó ti máa ń wá síwájú sọláàtù jẹnáza yóò wá ní ààyè ibi tí wọ́n ti ń ṣe àlàyé àwọn sọ̀làwàtì lóríṣiríṣi ṣùgbọ́n sọ̀làtì jánásà olóman sábà wá kẹ́yìn ṣáájú kó tó di pọ́rọ̀ nípa az-zakatu bẹ̀rẹ̀ sọ̀làtì jánásà ló máa wá kẹ́yìn ṣáájú kó tó di wípé ọ̀rọ̀ nípa az-zakatu bẹ̀rẹ̀ ṣùgbọ́n níbí al-imam ibn al-qayyim rahimahullah ó gbé salatul khawf wá lẹ́yìn salatul janaza ó ní wa kana min hadiyihi sallallahu alayhi wa sallam fi salatul khawfi an abaha allahu subhanahu wa ta'ala. قصر أركان الصلاة وعددها إذا اجتمع الخوف والسفر وقصر العدد وحده إذا كان سفر لا خوف فيه وني صلاة الخوف صلاة تعسي لا كوكو بيرو torí ẹ̀ salatul khawf min babi idafati ash-shay ila mahallihi min babi idafati ash-shay ila mahallihi àfi nǹkan tì sí nǹkan tí nǹkan yẹn bọ́ sínú ẹ̀ ni wọ́n fi sọ̀láàtì yẹn tì sí ohun tí sọ̀láàtì yẹn bọ́ sínú ẹ̀ sọ̀láàtì khawf ó bọ́ sínú àkókò ìbẹ̀rù kìí min bábi ìdọ́fẹ̀tì ṣẹ́yí ìlà sábàbẹ̀ kìí ṣe min bábi ìdọ́fẹ̀tì ṣẹ́yí ìlà waqtẹ̀ ìnàmáhùwà min ìdọ́fẹ̀tì ṣẹ́yí ìlà mahalihi ọ̀nbẹ nínú pààfin nǹkan tì sí ìgbà tí nǹkan yẹn bọ́ sí sí nǹkan tí nǹkan yẹn kó sínú àfi tìsára tí nǹkan yẹn kó sínú eléyìí túmọ̀ sí pé sọláàtúl khawf yẹn ìgbà tá a ṣe sí ibi tó bọ́ sí ibi ìbẹ̀rù ni wọ́n sì pè ní sọláàtúl khawf nítorí wípé nínú ẹ̀sìn wa ẹ̀sìn Islam gbogbo ìgbà iná la gbọ́dọ̀ jọ́sìn fọlọ́wọn bá wa yálà à ń bẹ nígbà fọkànbalẹ̀ ni àbá ń bẹ nígbà bẹ̀rù ìgbà tá a rí ẹ̀dọ̀fín lórí òróǹro àbí ìgbà pákáleke a gbọ́dọ̀ sìn ọlọ́wọ́n bá wa lọ́lọ́wọ́n bá sọ yìí pé wa'budu rabbaka hatta ya'tiyaka al-yaqin máa ṣe olúwa ẹlẹ́dàá rẹ títí tí ikú òfìdé wa bọ̀ mùsùlùmí ọlọ́jọ́ kan ọjọ́ ìsinmi táì fi sin lọ mùsùlùmí ọlákòókò kan tàbí pé ọlọ́run ti mú kó báyìí náà ń gbọ̀ bá tún yá rárá o torí ẹ̀ ló ṣe jẹ́ pé gbogbo ìgbà á ṣe sọ láti yín náà ni. وأمر أهلك بالصلاة واصطبر عليها لا نسألك رزقا ما pa àwọn aráalé rẹ láṣẹ láti ṣe sọlẹ kó sì ṣe sùúrù kó a máa ṣàmúmára àfaradà lórí pọ́ńpẹ́ wọn wá sídìí sọláàtì yẹn àwọn tọrọ àrísìkí kan lọ́dọ̀ wa nabi Muhammad sallallahu alayhi bíi pé máa sin lọ́n kó sì rí i pé gbogbo ẹni tó wà láyìíká rẹ̀ náà ń kọ́ wọ́n si sin lọ. lẹ́kìn sọláàtù tá a ṣe nígbà bẹ̀rù ìbẹ̀rù tó ń ń sọ yìí kìí ṣe pé bẹ̀rù pé bóyá wọ́n ń sọ̀rọ̀ àbí pé bóyá wọ́n ń ṣe eégún àbí pé wá gbogbo eléyìí tó ń sọ nínú gbogbo ibi tí o bá ti síná ìbẹ̀rù máa wà torí pé alára lè máa ṣẹ̀rù bára rẹ̀ nígbà tó kùnkùn bá wà ó lè jẹ́ pé bàtà rẹ̀ lọ halẹ̀ lọ́nà tí o lérò pé àdápadà ohun rẹ̀ lè pọ̀ tó bá wọn kó o sì túlẹ̀ fúnra rẹ̀ so nígbà tó ń bá wá ń sá fúnra rẹ̀ ọwọ́ ta ló tún kó sí ọwọ́ ara rẹ̀ náà ló tún kó sí bẹ́ẹ̀ náà ni akramakumullah láwọn ìlú tí wọ́n ti máa ń ṣẹbọ wọn yẹn wọ́n lè pa àwọn ń sọ̀rọ̀ wọ́n lè pa àwọn ń so wọ́n á kéde aago kan ẹ̀sìn tó ṣe kété bá ń ṣe gbogbo ará yòókù tún gbọ́dọ̀ jáde má sẹ́yìn náà ti rí ní sè mùsùlùmí ṣe sọlẹ́ kò pé kẹ́nìkan tún máa ń rìn títì má àbí òye wa kódà àwọn tó tún kọrin sọ́ọ̀tì gan tó máa ń kọrin wọ́n pé kẹ́nìkan ọmọ ṣe kíni wọ́n pé kẹ́nìkan máa rìn má bàtà àwọn kan táwọn bá ń ṣe tiwọn wọ́n lẹ́nìkan gbọ́dọ̀ jáde má ẹ̀yin náà rí ẹ̀sìn kẹsìn lẹ̀sìn ẹ bọ́ ẹ̀sìn orí ibú gan pátá gbáà ni so ẹ̀rù wa ń bà ọ́ ikú àsìkò tó ń kọjá sí yìí o àsìkò bẹ̀rù ni gẹ́gẹ́ bó ti jẹ́ pé láwọn agbọn ibìkan ní nàìjíríà ń gbé ọ̀sán gan-an làwọn máa ń forò sí láwọn Ogun State yẹn àwọn ibìkan wà ń bẹ̀ yẹn wọ́n á sọ pé ẹnìkan gbọ́dọ̀ kọjá mọ́ lọ́sàn yìí wọ́n máa ráwọn èèyàn mú lọ́sàn tó gbogbo eléyìí náà ayé gbarọ́ ẹ̀yẹ gbarọ́ burúkú ṣé tí ìbẹ̀rù ru eléyìí bá wà ẹ wá sí sọ̀látùl khawf rárá ò kéṣe ru eléyìí ni wọ́n ń sọ. bákan náà wọ́n lé eégún kan eégún olóòlù lọ́ba jáde gbogbo olú ọ̀dàrú ni lágbọ́n àbàdàn bẹ́ẹ̀ so ẹ wá nítorí ìbẹ̀rù tiẹ̀ ẹ ṣé a lè ṣe sọ̀látùl khawf sọ̀látùl khawf báwo mo rò pé yé wa sọ̀látùl khawf tó ń sọ ń bẹ̀ ni pé al khawful waqtal qital ọ̀nà ni bẹ̀rù tó máa ń ṣẹlẹ̀ lásìkò ogun bẹ̀rù tó máa ń ṣẹlẹ̀ lásìkò ogun sọ ọlọ́run ọba wa gbogbo eléyìí ó máa fi hàn ẹ́ wípé à ń jagun nínú ẹ̀sìn Islam kẹ́sìn ọlọ́run lè lọ wájú ni ókè tá a máa ń jagun torí kẹ́sìn ọlọ́run lè lọ wájú sáà ní sin lọ́mọ torí bí nǹkan yẹn ṣe pàdé nù torí kó àwọn à ń jagun kẹ́sìn ọlọ́run lè lọ wájú ni tá a bá borí ogun a borí ogun ká lè rọ́lọ́ sí ń rọrùn ok ká tó a di kó a borí ogun náà kó lábàá pẹ̀sìn tì a gbọ́dọ̀ pati ìtumọ̀ sọláàtúl khawf nìyẹn sọláàtúl khawf ó sì máa ń papọ̀ pẹ̀lú ìrìn àjò sọláàtù àsìkò bẹ̀rù yẹn ó máa ń papọ̀ pẹ̀lú ìrìn àjò torí ìtọ́wọ́pọ̀ jù ó náà ní pé àwọn mùsùlùmí àwọn òjókòó kalé wọn wọn àjókòó kalé wọn ńgbà tọ́ta bá tó gbógun wá bá wọn làwọn ò tó dáàbò bo ara wọn pé bóyá defensive war rárá aggressive ọ̀pọ̀jù nínú ogun tí anabi sallallahu alaihi wasallam jà àwọn ni ó dídì gbógun dìde lọ bọ́tà èsì kí wọ́n ń retí pé ara wa ọ̀nà tó sì tún gbà wá yàtọ̀ ni ìgbà táwọn Ànábì sallallahu alayhi bori tó borí àwọn ọ̀tá lógun wọ́n pààyàn àádọ́rin nínú àwọn kèfèrí wọ́n sì méyàn àádọ́rin lẹ́rùgùn eléyìí wá dùn àwọn kèfèrí gan ó dùn wọ́n torí pé náà nítọ́lọ̀ ní kọ́wọ́ bàjọ́ náà táwọn mùsùlùmí sì mú balẹ̀ òun ni Fir'auna àjọ yìí Abu Jahal ìgbà tí wọ́n ránṣẹ́ sí àwọn ọmọ ogun àwọn kèfèrí tí Abu Jahal ń bẹ tó síwájú wọn ìgbà Abu Sufyan tí ń kó owó yín bọ̀ láti ilẹ̀ Sham tánàbí sallallahu alayhi wa sallam tó lọ dènà dé láti gba dúkìá yẹn nítorí àtìlẹ́bà àfi san owó àwọn mùsùlùmí táwọn kèfèrí ti gbà lọ́wọ́ wọn Mẹ́kà padà fún wa torí wọn tí wọ́n bá ṣe hijira wọ́n gba gbogbo dúkìá rẹ̀ lẹ́nu àwọn owó àtàwọn owó àtàwọn owó yun làwọn fi ń ṣòwò sànàbì sallallahu alaihi wasallam àwọn fẹ́ gba dúkìá àwọn Kùrẹ́ṣì yẹn kó lè bá àfi sanwó àwọn mùsùlùmí fún wọn padà Abu Sufyan dàbí ọgbọ́n ọbọ má nàbì sallallahu alaihi wasallam lọ́wọ́ ọ̀nàbí tànàbí ò lérò ló gbé dúkìá yẹn gbà àwọn lọ dènà dé ní Badr ipe kò síbi tí ó gbà ju Badr lọ so ṣùgbọ́n òun gbé owó gbọ̀nà míì ọwọ́ aránṣẹ́ sí Abu Jahal ẹ máa padà lé o ẹ padà Mẹ́kà o dúkìá yín lání kẹ́ ẹ jáde láti wá dáàbò bò ọlọ́run ti dáàbò bò dúkìá àbí dúkìá ti bọ́ o dúkìá ti bọ́ mọ́ Muhammadu lọ́wọ́ o àtàwọn ọmọlẹ́yìn rẹ̀ o ẹ padà lé Abu Jahal bá ní rárá o àwọn olè padà lé bẹ́ẹ̀ o àlè padà rí wọn àfin pọ̀ táà pòun. àtàwọn èèyàn ẹ̀ta oró ti ń bẹ lẹ́yìn rẹ̀ wọ́n á láyà láyà láyà wọ́n ń lọ dé de tani àwọn lárúbáwọ̀ wà á gbọ́ níbikíbi wọ́n mọ̀ á fi kùrẹ́ẹ̀sì ṣe yẹ̀yẹ́ nípa àwọn ni lọ de àwa tó ṣe pé bá ti gbórúkọ yẹ kó ti mọ ara iná wa muhammadu àtàwọn ti ń bẹ lẹ́yìn rẹ̀ wọ́n lọ máa dènà de wa á dé Badar ibẹ̀ kọ́ wọn lọ wà á sì rí pa pátá àwọn ọmọlẹ́yìn rẹ̀ tí ó fi jẹ́ pé gbogbo ẹni tó bá gbúrò kọ wa láti bíi mẹ́ẹ̀lì mẹ́ẹ̀ẹ́dógún ni ó ti máa yàgbé ara nítorí tí wọ́n dé Badar nù ẹni kí tọ́lọ́mù bá ti kọ́ pé nǹkan ó séèyàn kò ní máa tí ó ti lọ síbi tí nǹkan ó ti ṣe onígbà tá a bá wá pa wọ́n tán àwọn obìnrin tá a kó lẹ́yìn kí wọ́n máa kọrin sí wa létí wọ́n máa kọrin sí wa létí àwọn ẹni tó ru ẹmu tẹ̀lé wa yìí wọ́n máa nù wá lọ́tí ama wa jó ama wa wọn ma kọrin sí wa létí ama jó ama mutí ayọ wa ma nípa wa kódà ẹ̀rù ọbọrun gan nípa wa. àṣebi tí wẹ́ẹ̀rì ó kù sí ibẹ̀ ní ń darí àwọn èèyàn lọ ẹ̀yìn sì ti mà pé kógun tó ṣẹlẹ̀ anábì sallallahu alaihi wọn wá ibi tó gun ti ṣẹlẹ̀ wọn níbi tí wọ́n pa Abu Jahl ni ibi tí wọ́n tún pa alágbájá sí náà ni. okay kẹ́lẹ́ bá mọ̀ pé ànábì là ànábì sallallahu alaihi wasallam lóòótọ́ kí lẹ́yìn ṣètò ogun bá ti tán ẹ lọ síbi tí wọ́n ní lágbájá òwò sí ni tẹ́bá ti bá ń bẹ́ẹ̀ alhamdulillah bẹ́ẹ̀ náà wọ́n bá Abuja owó bẹ́ẹ̀ ni yakata yakata bókù kẹfẹ́rí ṣe tóbi nù Firawuna nígbà tó kú al-yawma nunajjika bi badanika litakuna liman khalfaka ayah ọlọ́run lá lọ taratara lónìí kó o lè bá a jámì fáwọn ẹni tó bá ṣẹ́kù lẹ́yìn ẹ̀. bẹ́ẹ̀ náà làbújá àlùwò kalẹ̀ eléyìí dùn àwọn kèfèrí bàjẹ́ pé áá ó sì lóun ó ṣe bẹ́ẹ̀ ó ṣe náà kò burú àgbẹ̀sán àgbẹ̀sán hmm, tó ohun tí ó ṣẹlẹ̀ ní ìsìn ni pé a lọ gbógun kámálẹ̀ ibi tá à ń lọ nù ẹ̀rí pé Badr sí ó jìnnà gan Badr ó jìnnà gan so kò dín ní. nǹkan bíi kìlómítà ogójì ìrìn àjò ni wọ́n rìn lọ síbẹ̀ kí wọ́n tó lọ jagun yẹn àwọn kèsìrí kúkú wá gbógun wá sí Madina nìsín ìgbà tánàbí sallallahu alaihi wasallam tó ti gbúrò pa àwọn kèsìrí ti kóra wọn jọ dé ọgbàmọ̀ràn lẹ́nu àwọn sọ̀hábà ìmọ̀ràn tèmi ni pé ká jáde ká lọ pàdé wọn ni o bí tá ń lọ ìyẹn ni pé gbogbo ogun sàṣàlógún tó ṣẹlẹ̀ wípé àwọn kèfèrí wá ká àwọn mùsùlùmí má lé ní kèésà àwọn mùsùlùmí lọ́lọ́ kọlù wọn àyàfi ogun ahzab kuma tí wọ́n á fúnlẹ̀ má àwọn mùsùlùmí ìmọ̀ràn tèmi ni kíkà lọ ká àwọn mòde Madina ká má dùn ó sínú ilé torí gbogbo ẹni tó gun bá ká má lé kò lè má bí tí ogun yẹn lè já sí torí pé nílé ìyàwó ń bẹ nílé àwọn ọmọ ń bẹ àwọn èèyàn oríṣi méjèèjì yìí kú mọ́ a lérò pé wọ́n lè pitú kankan lójú ogun tí wọ́n bá rí bàbá mú wọn amọ́mọ tí wọ́n bá rí bàbá mú wọn amọ́kọ so torí délé ẹja jáde àwọn kan tí àwọn ọ̀wá kópa anabi ọ̀fẹ́ ká jáde anabi ní ká dúró ká dúró nínú Madina. No ká má jáde rárá rárá nítorí pé àwọn ẹni tí ń gbógun bọ̀ yẹn àwọn ọmọ Madina tó wà ẹ jẹ́ kí á dí gbogbo àbáwọnú ìlú lọ́nà tó ṣe pé gbogbo ẹni tí ọbàjọ́ kan nínú àwọn kèfèrí tó fẹ́ rárí wọlé ńkọ́ ká máa mú wọn pa ni ká máa mú pa ni. nígbà nàbì sallallahu alaihi wasallam bó ṣe já nàbì yẹn ọ̀gá tún nínú gbogbo nǹkan ọ̀gágun àgbà tọ àwọn kan wá wà nù àwọn sàhábà tó ṣe kéṣe àwọn kéńgbà àwọn lọ jagun kò sẹ́ni tó mọ̀ pé ogun ni ọ̀jẹ̀ ìdà lásán ni wọ́n kó lọ wọn ò mú nǹkan ìjà mi lọ ọfà gan gbogbo wọn ò mú lọ tọ àwọn àwò pé àwọn kan ti kópa nínú ogun Badr ọlọ́run bá sì ti forí jìn wọ́n nínú àwọn sàhábà tó ga jù ó làwọn ta ni bẹ́dẹ̀rì yóò torí ẹ̀ lẹ́sẹ̀ rí tí wọ́n bá ń ṣàlàyé ìgbésí ayé sàhábì wọ́n pe lágbájá ọmọ lágbájá ọmọ dóòlà ọmọ tàmẹ̀dò albadari ó ti di kòtọ́ ga ọ̀kan náà tó kópa nínú ogun badar wọn ò lè dọ́gba pẹ̀lú ẹni tí ò kópa nù ẹ̀ tọ àwọn akúmọ à ń bẹ ńlé àkópa nù ogun àpá àfẹ kópa ń bẹ ṣùgbọ́n gbà tí wọ́n mú alẹ́yìn ìjọ náà sí wọn mọ̀ pé yóò jogun irú ọlá àti àgbéga tí àwọn kan ti ní wọn àwa náà fẹ́ nírú ẹ̀ bẹ́ẹ̀ làwọn sàhábà rí àwọn èyí ṣe rógun sá so wọ́n fẹ́ràn kí wọ́n jagun torí kẹ́sìn Ọlọ́run bó lè lọ wájú gẹ́gẹ́ bá ṣe yí rí Rabi'i ibn Amir radiyallahu anhu nígbà tá nàbí sallallahu alaihi wasallam tó rán wọn sọ lórí àwọn kèfèrí kan nínú àwọn òyìnbó nígbà yẹn àwọn Rome ó ní ẹgbà Islam kẹ́ ẹ lè bá a là wọ́n ní tá a bá gbà ńkọ́ nǹkan àwọn kèfèrí tó láàmì láàka nínú jíjẹ́ kèfèrí àwọn ti lọ hmm? akufarukum khairun min ulaikum ṣé ìṣekèfèrí tiyín ló dáa ju tàwọn ilé àwọn lọ́gá nínú pé wọ́n ń kúfúrù àwọn gba gbogbo oyè ètò àbá gbà ńkọ wọ́n láyà burúkú tá àbá gbà ńkọ wọ́n ní ẹ gba Islam kẹlà ẹ dákun sí òtítọ́ sótún ní the further question ó ní tá àbá gbà ńkọ ó ní a jẹ́ pé ẹ san jizya owó tanran àìjẹ́ mùsùlùmí ẹ san lakum ma lana wa alaykum ma alayna ẹ̀yin náà fi lẹ́tọ̀ọ́ sí níta lẹ́tọ̀ọ́ sí ẹ wàá máa bí a responsibility irú ìta àná ń bí a wọ́n ní tí a bá tún gbà ń kọ́ ó ní ajẹ́ pé a wàá jà yín lógun a wàá tilẹ̀yìn lọ́dọ̀ ọlọ́run láti jà yín lógun torí pé laqad ataytuka bi unasin yuhibbuna al kama tuhibbuna al àwọn ẹni tí mo mú wá fún ẹ tí mo kó lẹ́yìn wá àwọn ń fẹ́ láti kú gẹ́gẹ́ bẹ́yìn ṣe ń fẹ́ láti sẹ̀mí tẹ́lẹ̀ pé apá àbùbá pàdé níbi tí ọ̀dà ẹ̀yin ọ̀fẹ́ kú àwọn ẹni tá a wá kó wá o àwọn fẹ́ kú ta ni ọmọ ilé ta ni mí nìsín sẹ́nu kẹ́ni tí ọ̀fẹ́ kú ni ọmọ ilé ẹni tí ọ̀fẹ́ kú àwọn sọ̀hábà náà ní àyà ẹ dákun torí tọ́lọ̀ kọ́ lọ báyàn nínú ẹ̀mpáyà rẹ̀ ìwọ sì ní gbogbo ẹ̀ náà wọ́n máa ń wo àwọn lárúbáwọn pé kíni kíni ẹ̀ rí mílíkì àti dẹ̀bínú ni wọ́n ń jẹ ó sì rọ agbé ìdá rẹ̀ kọ́rùn níwájú àwọn tó yẹ kí tó bá sọ àkàrà sínú ẹ àtìlárí ayé jọ̀hún tó bá sọ síbi tẹ́ ti gbọ́ ó lè tó mẹ́lì mẹ́wàá but àwọn mùsùlùmí ti mọ̀ yí pé a ní nǹkan ogun tó pọ̀ kọ́ ni wọ́n máa fi borí ogun nítorí pé nutọ́lọ́ máa fi ran àwọn èèyàn lọ́wọ́ òun náà lágbára ìmánì àwọn sàábì yẹn jẹ́ example tó ga pé àwa ń fẹ́ kú gẹ́gẹ́ bẹ́ẹ̀ yìí ṣe ń fẹsẹ̀ mi bẹ́ẹ̀ ni àwọn sàhábà tí ò kópa nínú ogun bádàrú yẹn wọ́n sáran rí pé dandan ẹja jáde lọ bá wọn ni kọtẹ́ anabi sallallahu alaihi wasallam lọ́rùn ṣùgbọ́n gbà tó ṣe pé anabi ọlọ́ọ̀ni ọlọ́run sì pa láṣẹ pẹ̀lú pé kó máa gbàmọ̀ràn tó bá ti wá gbàmọ̀ràn tó bá dán mọ̀ràn tó bá fi lè nípinnu lórí nǹkan kan nínú tó wá dán mọ̀ràn ọ̀ gbọ́dọ̀ tún fà sẹ́yìn mọ́ ọ. fa idha azamta fatawakkal ala báyìí lànà bí sallallahu ń gba ìmọ̀ràn wọn pé jáde náà ni anabi sì gbé ẹ̀wù ogun rẹ̀ wọ̀ nígbà tó gbé ẹ̀wù ogun wọ̀ wọ́n wá kà lójú anabi sallallahu alaihi wasallam pé kò dùn mọ́ anabi láti jáde so ẹ dákun tó lọ lọ kọ́mọ̀jẹ pa wàhálà láàmú yín ṣe ń tẹ̀ fẹ́ ṣe tó bí ọ̀wọ̀ kákúkú dúró nínú Madina gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe wí tẹ́lẹ̀ anabi ni ó ti late kọ̀tọ́ sí ànábì kan lẹ́yìn tó bá ti gbé ẹ̀wù ogun rẹ̀ wọ̀ kọ́ bọ́ ẹ̀wù ogun yẹn sílẹ̀ mà títí tọ́lọ́wọ́n bá tí ó fi làjà láàrin rẹ̀ àtọ̀tá rẹ̀ subhanallah ìyẹn ni pé ogun gbọ́dọ̀ ṣẹlẹ̀ náà ni so báyìí lànàbí sallallahu alaihi wasallam síwájú tí wọ́n kóra wọn àtàwọn ọmọ ogun lọ sí Uhud eléyìí ń bẹ́ẹ̀ nú ogun eléyìí tí wọ́n ṣe láì rìnrìn àjò gẹ́gẹ́ bí ogun ahzab náà ni táwọn kèfèrí tí wọ́n á ká wọn mọ́lé ṣùgbọ́n majority ogun ó ń bùkátà rìn àjò ẹ lọ gbógun bá àwọn ọ̀tọ̀ ọlọ́run torí ẹ̀ tí ìbẹ̀rù ogun tó bá kún ààrẹ rìn àjò ìbẹ̀rù ogun tó bá kún ààrẹ rìn àjò ó dájú pé kò ní rọgbọ ìdí nìyí tọ́lọ́wọ́n bá wa tó fi ṣe ìdẹ̀kùn fún wa o ẹ̀ ń bẹ́nu bẹ̀rù àárẹ̀ sì tún ṣe yín kẹrin láti ru bíi kẹfẹsẹ rìn láti ru bíi títí dé kánò lórí pé ẹ lọ jagun irin míì gan jù bẹ́ẹ̀ lọ nítorí àti gbẹ́sìn Islam yìí ga torí ẹ̀ wàhálà kékeré kọ́lá nàbí sallallahu alaihi wasallam àtàwọn sàhábà sí. ẹ wo ìwọ wọ mọ́tò láti bí ìlọsẹ́kọ̀ọ́ wọ́n fẹ́ẹ́ ṣètọ́sẹ̀ kan wọn tó ń fi fi rọ́ọ̀bù wọ lẹ́yìn pé ọ̀rẹ́ ọ̀ tọ́ba wọn rìn dé Ìbàdàn kọ́ torí pé sẹ́bẹ̀yìn ti mà ìrìn ràkúnmí kọ́ yàtọ̀ sí ìrìn ẹsẹ̀ táwọn tó ràkúnmí bá ń lọ àwọn ẹni tó rin sẹ máa ń tẹ̀lé wọn ràkúnmí ò lè já yín lẹ̀ déédéé ìrìn ẹsẹ̀ nìrin ràkúnmí ọkàn jẹ́ pé ó rẹ̀ yín láì jẹ́ pé ó ti rẹ̀ ràkúnmí tẹ́ bá fi àárẹ̀ ìrìn àjò tẹ́ bá fi kún ìbẹ̀rù ogun a ó dájú pé kò lè rọgbọ torí ẹ̀ wọn náà sì ti mà kí èso ogun ló dé ìdánwò lásán ló dé ẹlòmíì ti yàgbẹ́ tọ́sẹ̀ méjì ìgbẹ́ dékè àná ó ti ń lóògùn kóun ó rí gbẹ́ yà kò rí yà àmọ́ ń jọ́ tó rí pé yes pépà àkọ́kọ́ àárọ̀ yìí ni ọkọ lọ sáìn assignment kan toilet ni gbogbo àwọn ìgbẹ́ tí ò jáde jáde ni torí pé ìbẹ̀rù tẹ rí yẹn ó máa ń jẹ́ kí system ọ̀ dàrú bọ́lọ̀ ń ṣe dán alẹ́ bàjẹ́ wà láì ní kankan bá báyàn lẹ́rù ní ìsìn káyipò ọfẹ́ travel lásán wàá rí i pé gbogbo system rẹ kọ̀ọ̀kan dàrú bọ́lọ̀ ń ṣe ọlọ́run bá dá wa lọ́lẹ̀ wa khuliqal insanu da'ifa ọ̀lẹ́ lọ́lọ́run dá wa dábàá kan tí ìrìn tí ó dẹ́rù bà wá láàmú ṣèṣe kò sí ru wa irọ́ lásán so èyí jẹ́ báwọn ẹ ti wá rí i pé ìbẹ̀rù wà ìrìn àjò náà sì tún ni torí ẹ̀ náà sọ pé nínú ṣẹ̀ríyà wípé ìṣòro kan ò ní sí o àyàfi kó jẹ́ pé ìdẹ̀kùn lọ́lọ́wọ́n bá fi bá wa yanjú ẹ̀ torí ẹ̀ la ṣe ní òfin tó sọ pé al-mashaqqatu tajlibu at-taysir wàhálà máa fa ìdẹ̀kùn wa ni wàhálà máa fa ìdẹ̀kùn wa ni so ìdẹ̀kùn tó wá wọ solatul khawf nígbà tí ìrìn àjò pẹ̀lú ẹ̀ òun ni pé takhfisun filkais wa takhfisun filkam ìdẹ̀kùn tó wọ inú salatul khawf kamman wa kaifan ọwọ́ ọbẹ̀ nínú òǹkà ó sì tún wọ ọbẹ̀ nínú ọ̀nà tá a máa gbà ṣe sọ̀láàtì tẹ́bẹ́yìn ti mọ̀ pé sọ̀látù dhuhr sọ̀látù làásù sọ̀látù làìṣá rákà mẹ́rin mẹ́rin ni wọ́n ní ṣùgbọ́n nígbà tí sọ̀látù khawf tí ìrìn àjò bá pẹ̀lú ẹ̀ a sì kọ́sùrù kọ́sùrù tá a ṣe yẹn ṣé nítorí ìbẹ̀rù ni àbí nítorí sáfàrù ṣé nítorí ìrìn àjò ni àbí nítorí ìbẹ̀rù torí ìrìn àjò ni. ìdẹ̀kùn wa lọ bá sọ̀láàt nítorí ìbẹ̀rù ìdẹ̀kùn tó bá sọ̀láàt nítorí ìbẹ̀rù òun náà ni filkaif nípa ọ̀nà tẹ́ gbà ṣe sọ̀láàt ìsìláàmù tún ṣe ìdẹ̀kùn fún wa nípa ọ̀nà tá gbà ṣe sọ̀láàt yẹ́sì pé bí kò kẹ́ sórí kanlẹ̀ lẹ́ẹ̀mejì méjì ẹ̀kan lẹ́sórí kanlẹ̀ rárá o yéésì pé dípò kẹ́ rúkú kẹ́tún gbórí sókè náà ẹ̀kan rúkú kẹ́ sórí kanlẹ̀ rárá o ṣùgbọ́n ìdẹ̀kùn tó bá ní wípé àwọn nǹkan tó jẹ́ pé kò sí mọ̀sí ni wọ́n tí sọ̀lá tó fi lálàáfíà ni ló mójútó jù àwọn etí jẹ́ kí ó kún lákùn àkún pé o lè fa àwọn eléyìí lẹ̀ àbí òye wa torí ò ní wá ka fati àtúnkọ á máa ka kan tó gùn kó bẹ̀rẹ̀ Baqara kó bẹ̀rẹ̀ pé ni ọmọ bíi so bákan náà yìí ṣe pé tó bá rúkú ọ̀ ọ́ wá máa ṣe subhana lọ Malik fi yé wa wípé anabi máa ṣe bíi mẹ́wàá sẹ́ńbì wa ni irú bíi ni. so àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. fataqtasiru fi tilka salati ala al-arkan. gẹ́gẹ́ bí anabi sallallahu alaihi wasallam ti ṣe sọ fọkùnrin yẹn nínú hadith al-bukhari àti muslim ẹni tá a mọ̀ sí al-musi'u salatahu ẹni tó sáà ṣe nu sọláàtì yẹn tẹ́kí gbogbo dáná bí sallallahu alaihi ń kọ́ nu sọláàtì rẹ̀ ó náà ní kíni al-arkan àwọn nǹkan tó jó orígun torí ẹ̀ ní Ibnul Qayyim ṣe ń sọ fún wa pé Ọlọ́hun bá ṣe dẹ̀kun fún wa páwọn nǹkan tó jórígun sọ́láàt àtàwọn nọ́mbà rẹ̀ pé ìdẹ̀kun lè bá wọn o ní ìgbà tí ìbẹ̀rù àti ìrìn àjò bá jọ pàdé nígbà tí ìbẹ̀rù àti ìrìn àjò bá jọ pàdé ṣùgbọ́n tó bá pé ìrìn àjò lásán ni ìdẹ̀kùn tí ọba sọ láti ń bẹ̀ yẹn níṣẹ́ ni ó lára òǹkà araka kìí ṣe lára àwọn orígun sọlá eléyìí tó bá jẹ́ pé ìrìn àjò tá a rìn kò sí bẹ̀rù nínú ẹ̀ tó bá sì jẹ́ pé ìbẹ̀rù lásán ló wà kò sí ìrìn àjò kí ni ó ṣẹlẹ̀ ìdẹ̀kùn ọba bá ṣe ṣe sọláàt àmọ́ kò ní bá iye nọ́mbà rákà sọláà bí ogun tó ń gbé wá bá wa nù lù wa sọláàtù dùn rákà mẹ́rin náà ni ó máa jẹ́ sọláàtù làásù rákà mélòó ni ó jẹ́ rákà mẹ́rin sọláàtù làìṣà rákà mélòó ni ó jẹ́ ṣùgbọ́n bá a ṣe ṣe ni ó dínkù ṣùgbọ́n ẹ ti rí i nígbà tá à ń ṣàlàyé nínú bulugul maram gbádìí ti tún wá látọ̀dọ̀ anábì sallallahu alaihi wasallam pé gbogbo àtìkíní àtìkejì rákà kan lànàbì ṣe ó sì sálámà náà pé takhfifun fil arkan nìyẹn dípò gbogbo rákà mẹ́rin ni mẹ́ta ní kíní àwòkán sàtútù fẹlẹ́yìn ọjọ́ takhfifun fil arkan tọ́ eléyìí ìnìlànà anabi النبي محمد صلى الله عليه sallam eléyìí ló sì fà á táàfin rí ọgbọ́n tó dópin tí ń bẹ nínú àyà alukur'an níbi tọ́lọ́mọ bá ti kọ́kọ́ ṣe dídín rákà sọ̀làwátì kù ìyẹn tá à ń pè ní alqasr níbi tọ́lọ́mọ bá ti kọ́kọ́ ṣe lófin á rí i pé ń bẹ ọ̀rọ̀ ogun lọ́lọ́mọ bá ń sọ ó sì ń sọ wípé ìgbà tẹ́ ẹ lọ jagun ẹ tún rìnrìn àjò ọlọ́ọ̀ni ẹ dín òǹkà àwọn aráka sọ̀làwátì tó bá jẹ́ mẹ́rin kù sí méjì tí ó bá ti wá sí ìbẹ̀rù ńkọ́ tá a sì rìnrìn àjò torí pé mashru'iyyatul qasri fi sọ̀làwátì ìṣe lọ wáyé fi sọ̀làtìl khawf sọ̀làtù àsìkò ogun ìgbà náà lọ́lọ́wọ́n bá kọ́kọ́ ṣe kọ́sùrù ló ṣe lẹ́tọ̀ọ́ tá a bá wá rìnrìn àjò ní ìsìn tí ọ̀jẹ́ lásìkò ogun sáà máa ṣe kọ́sùrù àbá àní ṣe kọ́sùrù ìbéèrè nìyẹn sáà ṣe àbá àní ṣe sẹ́mi pé gbogbo kọ́sùrù tẹ̀ ń ṣe ń jojú ẹ̀ ẹ̀ mo travel lọ́ọ́ kan ṣe máa ṣe kọ́sùrù sásìkò ogun lẹ́wà ni gbàtí ò sí ní Iraq so eléyìí ni Umar radiyallahu anhu ló bí anabi sallallahu alayhi wa sallam léèrè onígbà tọ́lọ́wọ́n bá ṣe kọ́sùrù tó ṣe lẹ́tọ̀ọ́ ńṣe lọ́lọ́run ọba sopọ̀ mọ́ ogun kí ló ṣe ní ìsìtọ́ ikú tá a bá travel tá a sì sí lásìkò ogun a sì tún ṣe kọ́sùrù ọ̀fẹ́ yí òun o torí ẹnìkan ló bi Umar náà léèrè Umar náà wá ní tí ó ṣe ọ́ léèmọ̀ yìí ọ̀yẹ́ ọ̀ náà lẹ́nu òun náà bá lọ bí anabi sallallahu alaihi wasallam náà léèrè anabi wa dáhùn oni sadaqatun tasaddaqallahu biha alaykum faqbalu sadaqatah sàrà ni tọ́lọ́mọ bá ṣe fún yín ẹ tẹ́wọ́ gba sàrà ọlọ́run ìlàkùn ta lọ́lọ́run bó ṣe sàrà fún tí ò ní gbà náà kò sí ẹnìkan á ní à ah, èmi ń sọ bára o ó ṣe ra rẹ nìyẹn àlọ́ lọ́wọ́n ló ṣe sàrà fún wa sòkà gbà eléyìí túmọ̀ sí pé gbogbo kọ́sùrù táwọn á ṣe ní ìsìn kí ló túmọ̀ sí sàrà àtọ́lọ̀ ń ṣe fún wa ni. ìdínú tó fi jẹ́ pé láàrin kó o ṣe kọ́sùrù àti kọ́ ọmọ ẹ̀sìn kọ́sùrù lórí ìrìn àjò èwo ló dáa kì í ṣe pé èwo ló dáa jù fa èwo ló dáa yàtọ̀ ń bẹ láàrin èwo ló dáa jù àti èwo ló dáa èwo ló dáa èwo ló nà naam ayiwa torí pé wá nínú hadith pé inna Allaha yuhibbu an tu'ta rukhsahu kama yuhibbu an tu'ta ọlọ́wọ́n bá nífẹ̀ẹ́ sí pé gbogbo tó bá ti ṣe ní dẹ́kun fún yín ká ẹ máa ṣe gẹ́gẹ́ bó ṣe nífẹ̀ẹ́ sí pé gbogbo tó ń sì dẹ́kun fún yín nínú rẹ̀ náà kẹ́sì ọlọ́run nífẹ̀ẹ́ sí pé gbogbo tó bá ti ṣe dẹ́kun fún wa ń bẹ̀ ká máa ṣe ká máa jàǹfààní yìí ṣe eléyìí ó ní nínú ìlànà anabi muhammed sallallahu alayhi wa sallam ó ní pé tó bá fẹ́ ṣe solatul khawf tó bá jẹ́ pé àwọn ọ̀tá ń bẹ níwájú rẹ̀ láàrin rẹ̀ síbi tí kíbílà wà iwájú lọ̀tá wà ibi tẹ́ kọjú sí gan lọ̀tá wà anabi sallallahu alayhi wa sallam ó máa ń tò gbogbo àwọn mùsùlùmí yóò tò wọ́n sẹ́yìn ìgbà tí gbogbo wọn bá tò sẹ́yìn anabi sallallahu sallam níbo la rò pé wọn kọjú sí òun wọn kọjú sọtànù gbogbo wọn kọjú sọtànù a sì ti sọ nínú Bulughul Maram pé ogun bó ṣe rí láyé ìgbà yẹn nù o sàwọlẹlẹ sẹyìn kẹ ní ìsìn tẹ bá fi lè tóra yín bẹ́ẹ̀ tọta ń bẹ wájú yín ẹ ti ṣe gbogbo nǹkan ní. Easy. fáwọn ọ̀tá nù pèsè gbogbo yín náà nì àwọn kan pé àwọn ti ń tọ́ ń bẹ ní balu unit tí ó yá wọ́n ti tó ẹ̀fẹ́ nìkan lọ́nu wọn o so nítorí ẹ̀yìn ọmọ gbọ́n kì í ṣe pé ìtọ́lẹ́ lomi ó pé ah mo ṣe wánu súnà nù <laughs> pé anábì máa ń to gbogbo ọmọ ogun síwájú ọ̀tá ni à láyé ìsìn so kò lè ṣeé ṣe máa because sẹ́mi pé ńgbà yẹn a ti sọ pé ogun nígbà yẹn ó depend lórí pé yẹn jẹ́ akínkanjú ni ogun ọ̀lẹ lógun ayé ìsìn bó ló ṣe jogun ọ̀lẹ tó bá kínú táǹkà lọ bá wà wàá rí i pé gbogbo sọ̀ráǹdìn rẹ irin ni irin burúkú tẹ́kítẹ́ bá yìn yín ní bọ́ǹbù ó lè má rí táǹkà yẹn gbèsè ẹ̀yin ó sì máa rẹ́ni tẹ̀ ń bọ́ǹbù ẹ máa rí wọn ránṣẹ́ pé àwọn nu ẹ̀wọ̀n nu ẹ̀sọ́lù ẹgbàlù àwọn ọ̀lẹ́ burúkú bẹ́ẹ̀ náà lẹ́ńtọ́ àánú bàálù ẹ̀rí pé òun ti lọ sókè rere yóò máa tẹ bọ́tìnì pé okay this is a target mm. that's another target hmm. subhanallah so ẹ̀yin sì kó ìmọ̀lẹ́ ẹ̀kọ́ tó máa bí dẹ́ sọ̀kalẹ̀ kẹ́ ẹ̀ kẹ́ ẹ̀ kẹ́ ibi táwọn pọ̀ sí ni so gbogbo ayé ìsìn ti ṣe rí nù so láyé ìgbà tí anabi sallallahu alaihi wasallam tó gbogbo ọmọ ogun sẹ́yìn yẹn kí ni ó pín nǹkan ìjà tí kálukú ní òjò fà lọ so ó sì mọ kó fà ẹsẹ̀ mọ́ fà ni ó fi sára wọn ti pè ọsán wọn ẹsẹ̀ máa fà á kótó dọ́dọ̀ rẹ sọ pé ó ti yẹ pé kí ni ó tó a lò rò pé ó ṣe so irú. gbógun ṣe wà ń gbà náà ọpẹ́ gan kó tó di pé àwọn èèyàn máa kan tí wọ́n pè ní manjanik manjanik yẹn ó dà bí bọ́ǹbù ọlọ́wọ́ ní ìsinmi ya orí rẹ̀ tí wọ́n sọ kíní ẹnu ọpẹ́ bàjẹ́ ikú anabi so ìtumọ̀ ntòfà tànàbí fi tu àwọn ọmọ ogun lẹ́yìn náà ogun bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ láyé john ìgbé kankan kan lóyún lójijì bọ́n ṣe sọnù ẹ̀yin náà jáde so ẹ̀yin náà wàá jáde wọ́n á sọ pé ẹni tó bá láyànú yín kó jáde wá ta gbogbo wa ti kójọ o ẹni tó bá láyànú yín tó mọ́ra rẹ̀ lọ́kùnrin a ẹ̀yin wàá pété wàá lóbin ẹnìkan kàn jáde wá ni bí wàá jáde wá pé kí ni ọ ta ni ọ dárúkọ rẹ ta ni bàbá ẹ pé èmi lágbájá ọmọ lágbájá ọmọ tàmẹdò èmi tọjá yìí pé àpáta gan rí ọ sọ pé a. Ah, so yóò jẹ́ pé wọ́n ti mọ̀ wọ́n ti mọ̀ lákínkanjú náà ni ó sì máa sọ báyìí o wọ́n á pè yes ìwọ kájú òṣùwọ̀n wọ́n á sọ fẹ́nìkan nu tiwọn náà pé jáde kọ́ lọ́ọ́ bá a òun náà wá sọ wípé ta ni wọ́n náà torí pé wọn ò ká kún pé yẹn lágbára kó jẹ́ pé ẹnìkan tí ò já mọ̀ kankan lọ pa ẹni tó náà jẹ́ ọ̀gágun gidigidi bí kí wọ́n pé àwọn general wọn bọ̀ ta tó ẹ kíní kan kọ́pùrù kan wọ́n ṣẹ̀ṣẹ̀ gbókun àbí rìkúrútù wọ́n á jáde pé náà ọ̀gá yẹn dúró ẹ̀dúró àwa lásán kí ni ọ̀gá yín ni kọ́kọ́ kọ́ jáde báwọn ṣe máa ṣe nu láyé ìgbà yẹn so tẹni tí ó jẹ́ akínkanjú bá jáde níbi ẹni tó jẹ́ akínkanjú náà á jáde níbi wọ́n wá fi àyè lẹ̀ láàrin ogun yẹn tó yẹ pé gbogbo yẹn ọmọ wòran wọ́n kọlura wọn tó ń gbà ń bá kọlura wọn wọ́n ń bọ̀ lórí ẹṣin òun náà ń bọ̀ lórí ẹṣin ó mú ọkọ rẹ lọwọ, ó mú dà ó mú gbogbo ẹ lọwọ. so ibi tẹ́ máa ti ń bọ yun tẹ kọlura yín ó lè jẹ pọkọ ni wọ́n nà sí ọ̀yẹ́ ìwọ́n náà fi dà sí títí ẹnìkan nìkan so tọ́lá máa sọ àwọn mùsùlùmí sáà tí wọ́n pa inú ó bí wọ́n tún ní ta lòun ẹni tó dúró yun kò ní padà o ìwọ́ tó pa náà lọ ó tún so wọ́n ah, a so ẹlòmíì ó tún jáde wá bọ̀ ó tún rí pa ẹnì kẹta tún jáde ó rí pa bí kálukú sì wá rọ́ọ̀lù ra wọn nù náà bá di pé gbogbo ẹni tó bá ti rí ká gbógun ṣe rí láyé john ìtumọ̀ táwọn ẹbí sọlá àṣìlá tó wá tó àwọn ọmọ ogun sẹ́yìn nù so wọ́n ń pè ń tá a wí yẹn nínú ogun ní almubaraza almubaraza ni pé bọ́ọ̀ta káwọn náà bọ́ọ̀ta so eléyìí ni wọ́n kọ́kọ́ fi palẹ̀ ogun mọ́ so tí wọ́n bá èèyàn mẹ́ta náà ni tí wọ́n bá ti parí eléyìí so ẹ̀yìn ìgbà náà wà ní kò nídìí pé ogun á bẹ̀rẹ̀ wọ́n rọ lura wọn ni irú irú pọ́njú irú wàhálà táwọn aṣíwájú wa ṣe nù kó tó di kwẹ́sìn islam yìí dé wá bá wa wàláhì kò sí lè ṣe kò sí lè ṣe tá a lè fi san wọ́n lẹ́san wàhálà tí wọ́n ṣe nítorí islam yìí ju ikpe kásá màsí radiyallahu anhum lọ kíkọ́ lọ́wọ́ bá yọ́nú sáwọn sàhábà kò sí tàbí ṣùgbọ́n pẹ̀lú àìní nínú ìpọ́njú pẹ̀lú oòrùn tí máa mú kankankan ní ilé asálẹ̀ burúkú wàláhì ni wọ́n jìyà yìí àmọ́ nítorí tọ́lọ́ọ̀ni kò já síyà nítorí tọ́lọ́ọ̀ni ọ̀padà já sáwà yìí báyìí wàláyé tí wọn bá ṣe bẹ́ẹ̀ bí wọn ṣe ṣe bẹ́ẹ̀ lọ́jọ́ yẹn kò dájú pé islam lè dé gbogbo ibi tó dé lónìí nítorí pé àwọn náà nìkan náà ni ẹni tí ń gbé islam ká táwọn kèfèrí bá rí wọn yanjú níbo ni ọba ti débi tó dé islam ọba ti débi tó dé yìí báyìí torí ẹ radiyallahu anhum ajma'in tó anábì ń tò gbogbo ọmọ ogun sẹ́yìn tó bá pẹ́ àwọn kèfèrí wọ́n wà níwájú wọn sí agbọn alkebla ويكبر ويكبرون جميعا. الله أكبر. akbar gbogbo الله أكبر. náà ṣe allahu akbar lẹ́yìn rẹ̀ arábìá orúkọ gbogbo wọn tún rúkọ yóò tún gbórí sókè gbogbo wọn tún gbórí sókè lẹ́yìn náà lànà bí wọ́n á forí kanlẹ̀ sáfútọ́ tẹ̀lé immediately àwọn náà forí kalẹ̀ ṣùgbọ́n sáfù tó wà lọ́wọ́ wọn àwọn ò ní forí kalẹ̀ o wọ́n mọ̀ wọ̀ta torí kọ́ lọ́n sọ pé wọ́n kódó hidrakum ẹ sọ̀ra o ẹ má sọ̀ra alẹ̀ o àwọn kan sí àyà yẹn tún pé ẹ sì ògùn o ọlọ́run gan sọ pé ẹ dira o so kìí ṣe pé ẹ dira ti máa kó ògùn kọ́rùn ìhó gbogbo ẹ̀ kọlọ ní adira kò sí Ọlọ́run ọsọba wọ kódò hidrọkùn ẹ ṣọ́ra ìtumọ̀ ẹ ṣọ́ra ni pé ẹ má jẹ́ kí ọ jẹ́ pé gbogbo yín náà ti táìm ìní ò ní sí àwọn ẹni tí ń kíyèsí ọ̀tá nítorí pé waddu law taghfuluna an aslihatikum wa amti'atikum fayamiluna alaykum maylatan wahida ó wu àwọn ọ̀tá kó pé ẹ ti sọnù fọ́ra. So kúrò lọ́dọ̀ àwọn ẹ ti fọ́nú fọ́ra kúrò níbi tẹ́ kó nǹkan ìjà yín sí kí wọ́n wá rọ́ọ̀lù yín lójijì sùtáwọn náà bá ti mọ̀ pé kéésì gbogbo èèyàn ló sorí kalẹ̀ tí ò rá wọn mọ́ sẹ́yìn mọ̀ pé àwọn náà wọ́n sọ̀ra ètè ń bá ń sábọ̀ wá bá kẹ́ tó ṣe kínní àwọn mùsùlùmí tí wọn ò gbó tí wọn forí kan lọ́dọ̀ pé wọ́n ti ń bọ̀ ó kìkì wọn lóde tí gbogbo wọn rò kù nígbà tí wọn rò kù ṣé wọn lè rọ́ta wọn ọ̀rọ̀ ta ṣùgbọ́n àmọ́ rúkú ò jìnnà sí dùn ó rúkú kò jìnnà sí dùn ó àti tètè nàró dúró láti rúkú kò pẹ́ bí àti dìde dúró láti forí kanlẹ̀ àbí òye wa tó máa fẹ́ ráyàn mú nígbà tó ti forí kanlẹ̀ ó rọrùn ju gbà tó rúkú lọ kó tó dọ́dọ̀ rẹ pé kí ni ó rò pé mo sùn so ṣùgbọ́n ẹni tó ti forí kanlẹ̀ ó lè má rọrùn ó lè jẹ́ dajì àwọn ẹni tó forí kanlẹ̀ lọ́wọ́ bá tó ìdínú tó fi jẹ́ pé sáfù tó wà lẹ́yìn anabi sallallahu alayhi wa sallam yóò forí kanlẹ̀ pẹ̀lú ẹ̀ ṣùgbọ́n sáfù tó wà lẹ́yìn tiwọn àwọn oníforí kanlẹ̀ wọn kọjú sọ́tà tánàbí wa parí raka alákọ̀ọ́kọ́ tó dìde lọ sí raka ẹlẹ́kejì àwọn ẹni tí ò forí kanlẹ̀ táwọn wà lẹ́yìn yẹn ìgbà náà làwọn tó ṣe kínni ni wọ́n tó forí kanlẹ̀ lẹ́ẹ̀mejèèjì. lẹ́yìn náà àwọn náà tún dìde dúró wọ́n dìde dúró wọ́n bọ́ síwájú níbi tí sáfù alákọ̀ọ́kọ́ wà àwọn tó wà sáfù alákọ̀ọ́kọ́ àwọn ó dúró lẹ́yìn nítorí káwọn tó wà lẹ́yìn tẹ́lẹ̀ káwọn náà lè bá a ní ládàá káwọn náà dúró sáfù alákọ̀ọ́kọ́ torí káwọn tó wà wájú tẹ́lẹ̀ káwọn náà lè bá a ní ládàá pé ìgbà táwọn tí sáfù alákọ̀ọ́kọ́ bá forí kanlẹ̀ pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam ní ìsìn àwọn náà ní ládàá pé àwọn náà fìgbà kan dúró sọ àwọn mùsùlùmí mo rò pé yé wa fifty fifty ti ṣẹlẹ̀ ń bẹ̀ kò ní ṣẹlẹ̀ pé àwa nìkan masha Allah àwa làwa ń sáfù alákọ̀ọ́kọ́ ó túmọ̀ sí pé sáfù mélòó wọ́n tó àwọn ọmọ ogun sí hùn méjì péré ni àwọn ẹni tó wà ń sáfù alákọ̀ọ́kọ́ nígbà tí àwọn ẹni tó wà sáfù ẹlẹ́ẹ̀kejì tí ò tí ì forí kanlẹ̀ tẹ́lẹ̀ bá forí kanlẹ̀ tán ìdìde dúró wọn tó bá ń dìde dúró wọn máa lọ gbà yìí àwọn ẹni tó wà ní sáfà alákọ̀ọ́kọ́ ni ẹni tó wà ní sáfà alákọ̀ọ́kọ́ máa bọ́ sí sáfà ẹlẹ́ẹ̀kejì kí kálukú wọn lè bá ní ládàá kó dúró ní sáfà alákọ̀ọ́kọ́ àti pé kí àwọn ẹni tí wọ́n ti wà ní sáfà ẹlẹ́ẹ̀kejì tẹ́lẹ̀ káwọn lè dẹni sáfà alákọ̀ọ́kọ́ ẹni tó wà ní sáfà alákọ̀ọ́kọ́ tẹ́lẹ̀ kó náà lè gba ládàá pé ìgbà tánàbì sallallahu alaihi wasallam bá àwọn mùsùlùmí wo tí kí ni àwọn kèfèrí fẹ́ ṣe. nítorí káwọn ẹni tó tún wà ní sáfù ẹlẹ́ẹ̀kejì tẹ́lẹ̀ káwọn náà lè bá a ní páwọn náà bá nàbì sallallahu alaihi wasallam forí kanlẹ̀ ní ọ̀kan nínú rákà méjèèjì gẹ́gẹ́ bí àwọn ẹni tó wà ní sáfù alákọ̀ọ́kọ́ ti ṣe bá bẹ́ẹ̀ àwọn méjèèjì ó wá jọ dọ́gba nípa tí wọ́n jọ bá wọ́n sì jọ dọ́gba nípa tí wọ́n ṣe lẹ́yìn ìgbà tí ànábì dìde èyí tí wọ́n ṣe lẹ́yìn ìgbà tí ànábì dìde eléyìí gan-an ni ghayatul adl òun ní ìṣedọ́gba tó dópin subhanallah òun ní ìṣedọ́gba tó dópin ó lè rí ń bò mí tọ́ eléyìí jẹ́ bó ṣe jẹ́ lẹ́yìn rẹ̀ ìgbà táwọn eléyìí bá dìde ìgbà táwọn eléyìí bá méjì ọmọ sàtáyà ìnsàtáyà tiẹ̀ lọ àwọn sáfù tí àwọn wà lẹ́yìn yẹn àwọn wà forí kalẹ̀ lẹ́ẹ̀mejì wọ́n bá anabi lórí àtáyà anabi ọwọ́ asálámà pẹ̀lú gbogbo wọn lẹ́ẹ̀kan náà eléyìí ṣe máa ń ṣe sọlátul khawf rákà mélòó nù rákà méjì bẹ́ẹ̀ lẹ́gbàá wa kan wá pé gbogbo sọlátul khawf ńkọ́ rákà méjì. tọ́tọ̀ ọ̀bá wá sí ní ìhà alùkébìlà ńkọ́ ìgbà míì tọ́tọ̀ ọ̀bá sí ní àdójúkọ wa tá àdójúkọ tá a bá fẹ́ ṣe sọ̀lẹ́ à ànábì máa ń pín àwọn ọmọ ogun sọ́nà méjì yóò fa àwọn kan sílẹ̀ láwọn tí ó dojúkọ ta nígbà táwọn kan sì ń ṣe sọ̀láàtì lẹ́yìn rẹ̀ àwọn ẹni tí wọ́n ń bẹ pẹ̀lú rẹ̀ yẹn yóò sì rákà kan pẹ̀lú wọn. lẹ́yìn náà wọ́n wá fi sọláàtì wọn sílẹ̀ wọ́n lọ dúró láyé àwọn ẹni tó dojúkọ táwọn àwọn ẹni tí ò tí ì ṣe sọláàtì rárá àwọn wà dúró láyé wọn àwọn náà ó ṣe rákà ẹlẹ́ẹ̀kejì pẹ̀lú anabi sallallahu alaihi lẹ́yìn náà anabi ọ sálámà àwọn náà ó sì sálámà lẹ́yìn ìgbà tí ọ̀kọ̀ọ̀kan nínú wa fi rákà kọ̀ọ̀kan kún sọ láti tẹ̀ lẹ́yìn ìgbà tí ọ̀kọ̀ọ̀kan nínú wa ni. èyí tí wọ́n tún sọ nínú àwòrán mi pàànàbí sallallahu alaihi wasallam yóò ṣe rákà kan pẹ̀lú ọ̀kan nínú àwọn méjèèjì yóò wá dìde lọ sí rákà ẹlẹ́ẹ̀kejì nígbà táwọn ẹni tó bá rákà kan yún oníkálukú wọn máa ṣe fúnra ànábì ó sì dùn rákà kí fati àti súrà kan gbogbo ẹ, nígbà táwọn anabi ó wá bẹ̀rẹ̀ rákà ẹlẹ́ẹ̀kejì nígbà táwọn eléyìí ó sálámà kánabi ó tó rúkú kánabi ó tó wá rúkú yẹn àwọn ẹni tó dojúkọ̀tá àwọn tí wàá tò lẹ́yìn rẹ̀ àwọn ẹni tí wọ́n ń parí sọ̀láàtì tí wọ́n wọ́n ti parí rẹ̀ lọ dúró láyè tí wọ́n dúró. tọ́ anabi ó wá sí kan pẹ̀lú wọn kánabi bá jókòó tí ń sàtáyà àwọn ẹni tó bá rákà kan ti gbẹ̀yìn yìí àwọn náà wàá dìde láti mú rákà kan tó kù wá pàtó máa múra ka àwọn kan tó kù wá wọ́n bá anabi lórí àtàyà lẹ́yìn rẹ̀ anabi ó wá sálámà àwọn náà wá sálámà. ìgbà míì ó máa ń ṣe rákà méjì fún apá kan nínú àwọn ọmọ ogun yóò sì sálámà ṣáájú wọn àwọn yòókù ọwọ́ àwà yóò tún ṣe rákà méjì tó ṣẹ́kù pẹ̀lú wọn àbí yóò ṣe rákà méjì fáwọn alákọ̀ọ́kọ́ àwọn parí sọ̀láàtì wọn kánábì ò tó parí tẹ̀ wọ́n sálámà ànábì ó tún akíraka méjì pẹ̀lú àwọn tó kù ànábì ó wá sálámà pẹ̀lú àwọn tó kù yẹn mẹ́rin là ànábì ké àwọn ó sì máa ṣe méjì méjì ẹ̀yin ó ṣe méjì ẹ̀ sálámà ànábì ní sálámà àwọn kejì náà tún ṣe méjì anabi ọ̀sálámà fún wa ẹ̀yin ṣe méjì méjì anabi ṣe mélòó anabi ṣe mẹ́rin tó báyìí làwọn àwòrán yẹn lọ wọ́n tún sọ oríṣiríṣi míì tọ́ tábà wá wò oríṣi ọ̀nà mẹ́fà àbí méje náà ni wọ́n gbà wá nípa abá àti ṣeéṣe sọlátul khawf gbogbo ẹ̀ kò sí ìta àṣetò burú nígbà tó ṣe pé hanbali onáà ni alimam ibn al-qayyim wọ́n gba ọ̀rọ̀ kan láti ọ̀dọ̀ al-athram ọ̀kan nínú àwọn ọmọ akéwò alimami ahmed oní qultu li abdillah naqulu bil ahadithi kulliha kulli hadithin fi mawdi'i aw nakhtaru wahidan minha gbogbo àwọn àdìsí tó wá nípa solatul khawf ṣé gbogbo wọn náà la lè máa lò àbá sọ yìí pé gbogbo àdìsí kọ̀ọ̀kan pẹ̀lú ntí ọ̀rọ̀ kiri ká ṣẹlẹ̀ bí wọ́n ṣe ṣe sọ̀láàtì rẹ̀ tírù rẹ̀ bá ṣẹlẹ̀ sáwà náà jẹ́ pé sọ̀láàtul khawf tá a ṣe nù. àfi kúkú mú kanú gbogbo ẹ̀ kọ́jọ́ pé làwọn máa lò. qal imam ahmed ní. أنا أقول من ذهب إليها كلها فحسن يعني tó bá lo gbogbo ẹ̀ lápapọ̀ òǹtọrẹ wà lóṣè o. وظاهر هذا أنه جوز أن نصلي أن تصلي كل طائفة معه ركعة ركعة ولا تقضي شيئا. eléyìí tọ́ka sí pé kayim Qayyim ọ̀faramọ́ pé ọ̀kan náà àdìsí sọ pé rákà kọ̀ọ̀kan ni wọ́n ṣe lẹ́yìn anabi sallallahu alayhi wọ́n sì sálámà ó ní ahmadu tó rí pé tẹ́ kan lẹ́yìn imam ẹ sálámà òtítọ́ imam ni ó ṣe méjì àwọn kejì náà ṣe rákà kejì wọ́n sì sálámà òtítọ́ eléyìí ni madhab ibn abbas àti jabir ibn nínú àwọn àti mujahid àti alhassan albasri àti qatada nínú àwọn atabi'i àti alhakam àti ishaq ibnu rahuya nínú àwọn fuqaha eléyìí ni madhab wọn pé alẹ́siraka kọ̀ọ̀kan ní solaatul khawf qala sahib al ibnu alqayyim nu umu mú wa nínú tírà ẹlòmíì wọn ń rìfà síbẹ̀. asimake sahibul mughni náà ni muwafaquddin ibn kudama al-maqdisi rahmatulahi alayhi oni wa cumumu kalaami ahmada yaqtadi jawaaza dhalik wa asxaabuna yunkiruna oni taaba wọ̀rọ̀ imaamu ahmed a rí i pé kò lòdì sí kásìrákà kan péré khawf bó tilẹ̀ jẹ́ pé wọ́n takò eléyìí wọ́n takò ọ̀rọ̀ tí ìmáàmù wọn sọ ń bì èyí tó wọ́n sọ yìí o eléyìí jẹ́ tàwọn Hanabila bẹ́ẹ̀ ni mádàbọ̀ Ahmad rí pé gbogbo àdìsí tó bá wá nípa nǹkan kan gbogbo ẹ̀ ló máa fẹ́ lò kì í fẹ́ pàkàntì fún kan ṣùgbọ́n lọ́dọ̀ ìmáàmù Malik rahimahullah sọláàtúl khawf kò pólísì méjì táwọn eléyìí pè lóríṣi méje yìí kò póríṣi méjì ẹyọ kan náà ni òun náà ni kí ìmáàmù kó pín àwọn ọmọ ogun sọ́nà méjì tó bá jẹ́ pé lórí ìrìn àjò ní ogun yìí bá bá wa sẹ́wọ̀n pé àwọn sọ̀làwà àtọ́jọ́ rákà mẹ́rin yóò di méjì méjì ìmáàmù ó ṣe rákà alákọ̀ọ́kọ́ pẹ̀lú àwọn ìpín alákọ̀ọ́kọ́ náà àwọn ọmọ ogun àwọn ó sì pé rákà ẹlẹ́ẹ̀kejì fúnra àwọn wọn sálámà orí ìdúró tí ìmáàmù bá wà làwọn tó sẹ́kù náà ó ti wá pẹ̀lú ẹ̀ yóò sì rákà ẹlẹ́ẹ̀kejì yẹn fún wa àwọn ó sì dìde dúró pé rákà ẹlẹ́ẹ̀kejì wọ́n bá ìmáàmù lórí àtayá wọn sàlámà pẹ̀lú ìmáàmù kò jù bẹ́ẹ̀ lọ́lọ́dọ̀ Malik tó bá dé sọ̀látùl Maghrib àtòrí ìrìn àjò àti lé rákà mẹ́ta náà ni yóò sì rákà méjì fáwọn àkọ́kọ́ àwọn alákọ̀ọ́kọ́ yóò sì rákà kankun tí wọ́n wọ́n sàlámà rákà kẹta tó kù yẹn tí ìmáàmù bá ṣe àwọn tó kù wọ́n darapọ̀ máa àwọn wá san àbí wọ́n pè rákà méjì tó kù so wọ́n sálámà pẹ̀lú sí sálámà imam so bẹ́ẹ̀ ni sọlátul khawfu rí lọ́dọ̀ alimami Malik tó bá sì jẹ́ pé nílé ni ńlọgùn bá ká àwọn mẹ́ta fẹ́ sí sọlátul khawf sọlátul dhuhr àti asr àti isha yóò máa jẹ́ rákà mẹ́rin mẹ́rin yóò ṣe méjì pẹ̀lú àwọn ẹni àkọ́kọ́ àwọn dìde pé méjì tó kù wọ́n sálámà yóò ṣe méjì tó kù pẹ̀lú àwọn ẹni ìgbẹ̀yìn wọn ó dìde mú méjì tó kù wá àwọn náà sàlámà báyìí ni sọláàtù khawf jẹ́ lọ́dọ̀ alimami malik rahimahullah oríṣi ọ̀nà míì tún wà tí wọ́n gbà wá ṣùgbọ́n ìtọ́dọ́gba òun náà ni pé insha allah insha allah lópin ìgbà tó bá ti pé ọ̀nà tẹ́ gbà sí sọláàtù khawf ó bá jẹ́ ọ̀kan nínú ìtọ́ wa lọ́dọ̀ anabi muhammad sallallahu alayhi kò sí ní tó burú mbẹ́ àǹfààní ńlá tá a wá rí lára eléyìí ó ní pé ọlọ́run ọba wa àyè tí ọlọ́run tó sọ̀látùl khawfu sí àtúntò sọ̀látùl jamaa sí ọ̀gá gan àyè tí ọlọ́run tó sọ̀látùl jamaa sí ọ̀gá gan ojú ogun la wà nísìn a sì mọ̀ pé ó lè já síkú ọlọ́run tún ní ká ṣe sọ̀látùl jamaa eléyìí ń bẹ nínú ẹ̀rí tó ń sí jíjọ́ràn yẹn ká ṣe sọ̀látùl jamaa pàápàá tá a bá jọkùnrin àyè ọgbà wa láti máa ṣe sọ láti yàrá wa jàmá a máa jáde wa mọ́ṣáláṣí ni ó súnyàn ojoojúmọ́ tí a ní wíwà àlìjáná ọ̀gbọ́dọ̀ sọ èyí sì pojoojúmọ́ ni torí ẹ ẹni tó fẹ́ wà àlìjáná kó mójútó sọ̀láàtù ó wà nínú hadith léyìí tó fẹsẹ̀ rinlẹ̀ lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ wádìí wípé ẹnikẹ́ni tó bá gbọ́ pé wọ́n pe sọ̀láàtù tó bá sì kọ̀ láti dáhùn láì nídìí pàtàkì àwọn sọ̀hábà ní bí ìdíwọ́ anábì ní òjò tàbí àárẹ̀ òjò tàbí àárẹ̀ tó sì kọ̀ láti lọ ṣe sọ̀láàtì yẹn níbi tí wọ́n ti pè fún tó bá ṣe sọ̀láàtì yẹn ọlọ́run ní gbà dúró fò tá fi ṣe ra wa nù gbèsè ayé báyìí wọ́n máa pe sọ̀láàtì àní lọ ọlọ́run sì pa wá láṣẹ ká ṣe sọ̀látùl jàmáà lójú ogun gan ogun yóò ti wá dàrú débi pé àárọ̀ náà gbégbà má ìgbà náà lọ́lọ́run sọ pé fa in khiftum farijalan aw rukbana tí ìbẹ̀rù bá pọ̀ débi pé ẹ̀ wá lè ṣe ń jẹ́ máàmá ajẹ́ pé tọ̀ kálukọ́ máa ṣe tiẹ̀ o kò bá jẹ́ pé òun lọ ló ń ṣe kò bá jẹ́ wà lórí nǹkan ọ̀gùn ló ń ṣe ọlọ́run ọgbà torí de eléyìí òfò tá a ti fi ṣe ra wa tó bá wọn o ẹjẹ́ amójútó mi máa wá sí àwọn masajid tẹ́mi bá pati tí wọ́n bá pati ó dájú pé ààyè iṣẹ́ tá a fẹ́ kí masajid ó ṣe yóò gbófo láwùjọ wa ìwọ lọ ń wá èmi ni mò ń wá ìní mọ́sálásí ìní fi ń plé róòlù rẹ̀ láwùjọ wa tẹ́mi ọba ti wá mọ́ tí wọn náà bá ti wá mọ́ ó dájú pé gbogbo àyè tó bá gbófo ó ṣeé kí wọ́n máa lò fún tí èsì tiẹ̀ ilé ìjẹba o ṣùgbọ́n àwọn obìnrin káwọn ṣe sọ láti inú ilé wọn ọlọ́lá ju ètò wọn lọ sí ní àwọn masajid lọ ọlọ́wọ́n bá kó fi wá mọ̀nà kó fún wa ní àgbọ́yé tó péye nínú ẹ̀sìn wa ó ràn wá lọ́wọ́ lórí àti máa fi tá à ń gbọ́ sí wa o ẹni tó bá ní béèrè kò sí. aleykum salaam. lẹ́yìn àti wá tó ṣe àyè bọ́ọ̀lù àti wá tò sẹ́yìn sẹ́yìn bọ́ọ̀lù tó àwa ìmáàmù ti wá sálámọ̀ àwa táwa ẹni tó wá pa ẹni kan tó wá tó wá dé nígbà tí ìmáàmù ti kí òun lè rákà méjì tó ẹni yẹn wá dìde láti sọ rákà méjì tó bó ṣe wá sọ lẹ́nu ilé tí wọ́n á wọlé tó wá tó jọ rẹ̀. kọ̀tọ̀ àti sọ pé kọ̀tọ̀ níta ṣàlẹ́sà ni pé kọ̀tọ̀ náà aleykum salaam. torí ìmáàmù lòun kìí ṣe sàhábì ẹni tó bá jẹ́ sàhábì á máa ṣe radiyallahu anhu ẹni tí ìbá ti ṣe sàhábì tọ́jọ́ kan nínú àwọn tọ́jọ́ kan nínú àwọn olùmọ̀ islam látòrí àwọn tábìrín wá sí sálẹ̀ á máa ṣe rahimahullah pọ́lọ́n ọ̀kẹ́ àwọn sàhábà ọlọ́wọ́n yọ́nú sí torí pọ́lọ́n bá ti fún wọn àròpò ń yọ́nú sí wọn ọlọ́wọ́n fún wọn àròpò ń yọ́nú sí àwọn sàhábà apá kan nínú wọn àwọn à ń tọrọ pé kọ́lọ́n yọ́nú sí gbogbo wọn lápapọ̀ ẹni tí èsì sàhábì wọn sọ rahimahullah kò burúkú wọn sọ radiyallahu anhu fẹ́ni tí èsì sàhábì náà mọ́lókùn ìgbà tí ò bá ti jẹ́ gbogbo ìgbà lópin ìgbà tí o bá ti jẹ́ gbogbo ìgbà tó bá ti jẹ́ gbogbo ìgbà àmì bídíànù torí ẹ̀ ló ti jẹ́ pé àwọn tọ̀rí kọ́ tí wọ́n á dákọ̀ ṣé òun àwọn onírọ̀ dí ọlọ́wọ́ lẹ́yìn bídíà lásán ni mo rò pé yé wa so ajá ló ṣe jẹ́ aleykum salaam. àti sọ́ọ́ débi kó ti sú wa ẹni tí ó bá yé kó bí ẹni tó yé náà ìgbà yín kẹ́ ọ̀kan lẹ́ẹ̀ máa béèrè bóun ni màá ṣe wàá máa tàn ká irọ́ lásán aleykum salaam naam. òní yọ ọ̀tà wọ́n tò sẹ́gbẹ́ ọ̀tún àtẹ̀gbẹ́ òsì rẹ̀ tí màmú bá ti dúró ìmáàmù àwọn obìnrin tó bá dúró báyìí gbogbo àwọn tó ń fẹ́ ṣe sọ láti pẹ̀lú rẹ̀ wọ́n máa tò sápọ̀ ọ̀tún lọ báyìí nígbà tá pọ̀ ọ̀tún bá kún wọ́n tó sapò sí lọ báyìí ajẹba aleykum salaam. wọ́n ní pé tí obìnrin tó wà fẹ́ ṣe sọ̀dá ìrọ̀lẹ́ tó wá lọ àsìkò sọ̀dá ìdára bí sàásìlẹ̀ ìṣe àti bí aago mẹ́sàn-án àbọ̀ lẹ́ẹ̀mà ló ti gbọ́ àdá nílé ṣé ó dẹ́ṣẹ̀. obìnrin tí ọgbọ́n kan pèpè fún sọ̀lẹ́ à tó wá lọ sọ̀lá tulẹ̀ ìṣe àlára débi aago mẹ́sàn-án àbọ̀ kọ̀sẹ́lọ̀ kọ̀sẹ́lọ̀ àwọn ọkùnrin gan tó bá yẹ kó alẹ́ lọ sọ̀lá tulẹ̀ ìṣe àìlára òun gan ló jù anabi sallallahu alayhi wa sallam nígbà tó lọ salatul isha lára gidigidi sọ anabi lákòókò rẹ̀ ní tí ì bá ṣe lawla an ashqa ala ummati tí ì bá kí n má bàa la wàhálà bọjọ mi lọ́rùn so ṣùgbọ́n ẹ ṣọ́ra o àwọn obìnrin púpọ̀ nǹkan máa ń sọnù à ń gbà tásìkò rẹ̀ sí wa à ń gbà yóò sì sùn lọ omi àmọ́ sùndàsùbà yóò máa sọ salatul isha lákòókò yẹn màtó bá ti mara rẹ̀ ìyẹn mara rẹ̀ kó ṣe ra rẹ̀ ti mara rẹ pé tí wọn bá ti múná lọ báyìí Ọlọ́run ni ó pò tó so máa ṣe solatul isha kó tó di pé ọjọ́ lọmọ lọ naam àmọ́ gbígbọ́ tí wọ́n obìnrin ká gbọ́ bẹ́ẹ̀ obìnrin tó gbọ́ pé wọ́n pe sọlá ìbéèrè tá ń ṣe náà nù tóun ọ̀ lọ sí masjid sọ́sẹ́ lọ́n kọ́sẹ́ lọ́n torí sọlá tutù ẹ̀ ń lè rẹ̀ ń kọ́ ọlọ́lá ju ètò ọlọ sí masjid lọ ó sì bùkátà kọ́ ọmọ tẹ̀lé sọlá tutù ẹ̀ ń ṣe masjid ó bùkátà rẹ̀ rárá rárá kò sí ní tó fẹ́ fi ṣe wọ́n dá tiẹ̀ sí ni ni wọ́n fi sọ pé lọ́lá ju ètò ọ̀lọ́ sí masjid lọ náà. Um, àwọn kan máa ń sọ pé tí àwọn obìnrin tó bá ní hostel jẹ́ pé àwọn nìkan náà lè jẹ́ masjid náà wà ní hostel ṣé àwọn máa ń sọ pé pé kí wọn pé máa wá sí masjid yẹn pé kí wọn máa kí wọn rárá o rárá ẹni tó bá sọ bẹ́ẹ̀ yọ mẹ́rin wa wa salatuhunna fi buyutihinna khair sọláàtì wọn lé wọn lọ́lá ilé wọn kìí ṣe masjid wọn naam aleykum salaam. kò túmọ̀ sí pé tí wọ́n á ṣe sọláàtì ń bẹ̀ wọ́n ṣe lọ́n o sẹ́wọ̀n pé dẹ́yìn béèrè ni pé kí wọ́n á sí masjid lóore jù sá èèyàn ni wàhálà báyìí naam. ẹ náfìlà ló pọ̀ yàn ńgbà tó bá ṣe tán wàá tún sọlá tó tiẹ̀ ṣe náà aleykum salaam. tó bá lè gbà má gbà tó bá sì lè gbà wọ́ lọ́ọ́ ma tó ti lè gbà gbà àbí òye torí pé àkọ́kọ́ kìí sáwẹ̀ ọ̀ràn yẹn so àwẹ̀ tó yẹ pé ìwọ fúnra ara rẹ ńlọ wo ipò ọ̀fẹ́ tẹ̀lé súnà ń parẹ́ ni tó o bá gba ọlọ́run níbi ọ tẹ́lẹ̀ náà so àwọn ló sì fẹ́ gba ládá o sì rí pé àwọn ọjọ́ yìí náà lọ́ọ́ máa travel èyí sì wọ́n lọ́ọ́ máa máa fi sí i bóyá sẹ́tò ń ṣe lọ́gbà bẹ́ẹ̀ so kò sí wàhálà tó bá rọ ọlọ́run gbà tí o bá rọ ọlọ́run má para rẹ̀ eléyìí maaleykum salaam. bẹ́ẹ̀ ni ọsẹ lọ́n torí àṣẹ ọlọ́run ọba ni pé kó bojú tani salama ẹhẹn ńgbà tẹ wá béèrè báwọn <coughs> torí ìgbà míì ẹ̀yin náà lẹ́ẹ̀fà wàhálà fúnra yín jẹ́jẹ́jẹ́jẹ́ a máa ń dáhùn tẹ́lẹ̀ pé ẹnìkan pè sọ́ràn yẹn nìkan bójú á sọ pé òfin ọlọ́ọ̀ni sẹ́mi kó àwọn àṣejù béèrè náà ni máa dá wàhálà alẹ́ fáwọn èèyàn nù gbèsè ayé wọn so ẹ̀yin ní sọ́ràn yẹn nítorí pé ẹ̀yin ẹ̀ǹgbà tẹ̀yìn ọ̀mọ̀fin ọlọ́ọ̀ èèyàn fẹ́ káwọn èèyàn sọ débi tẹ́ ti tẹ́ ibi tẹ́ ti ní rọ́nà gbégbá wọn àjọ mo rò pé yẹ yín torí pé béèrè ní máa bí wàhálà nísìnyí ìgbà tán ti sọ pé òfin Ọlọ́run ni wọ́n rọra sọ ma pé tó òfin Ọlọ́run ni sá wà sọ́ra yẹn ni ọ̀ra yẹn ni ẹ tún gbọ́nà tí ẹnìkan fi béèrè lónìí ọ̀gá pọ̀ ṣé ìyá ń bẹ fún àbí bò ló ṣe wí ó ti gbàgbé sẹ́sẹ̀ ẹ̀yọ́ à sà ọ̀sẹ̀ lọ <laughs> so wọ́n lọ fa wàhálà naam aleykum salaam. torí àmọ́ ibi táwa lè gọ sí ní ìsìnkú bá pé ẹ àwọn kan kékeré sọ̀ràn yàn wàhálẹ́ yìí kìí sẹ̀sẹ̀ àbẹ́ ẹ̀kọ́ ni ẹnìkan ní kìí sọ̀ràn yàn ẹ́ ọ wà jaiz àbẹ́ ẹ̀kọ́ ni bí o kọ báńkì kan so òun náà wàá sọ ń parí tírà rẹ wá ní síbẹ̀síbẹ̀ o èmi ò sí gbà kíyàwó mi o. àbáwọn ọmọ mi lóbìnrin o láì jẹ́ kí wọ́n bójú o sọ́wọ́ jọra wọn sọ́jọra wọn pẹ̀lú pé kìí sọ̀ràn yẹn o ní èmi yìí gbà kíyàwó mi ó jáde láì bójú kí ni túmọ̀ eléyìí ní òfin ọ̀ràn yẹn nìyà ọ̀dà kìí sọ̀ràn yẹn tọ́lọ́ bó ni wọ́n ṣe sọ́dọ̀ràn yẹn o ní gbà kíyàwó tí ó yẹn Sheikhul Albani nìyẹn rahimahullah. because àti kọ tíra àti kọ péjì tó ti pọ̀ lórí kéèké sọ̀rọ̀ yẹn ìparí but o èmi gan alára mi ìgbà kíyàwó mi ọ jáde àmọ́ àwọn ọmọ mi láì jẹ́ pé wọ́n ti wó gbogbo ní tàǹtí ń sọ ọ́ bọ̀ wa sọ nítorí ó ń gan ara sọ pẹ́sẹ̀ ni ìtumọ̀ torí ẹ̀ tẹ́ ẹ̀ máa ń kàwé kan o. torí pé máa dá wàhálà lẹ́nu gbèsè ayé o nísìnyí wọ́n kọ̀wé kan five hundred pages wọ́n á kàdé four fifty a ó ti sú mi a fifty ń kò lásọ̀nù òní ọ̀ summarize gbogbo wàhálà tí mo ti ń kábọ̀ torí pé ẹni tí ń sọ̀rọ̀ bọ̀ ó ṣe é ṣe kí nǹkan hàn sí tí ò ti hàn sí nísìn láti gbogbo ọ̀rọ̀ títí ń bá bọ̀ yìí ó yẹ kó ka gbogbo ẹ̀ tán mo rò pé yé wa tó ń de eléyìí àṣẹ ọlọ́ọ̀ni àṣẹ ọlọ́ọ̀ni torí pé ọlọ́ọ̀ni sọ fún anabi Muhammad sallallahu alayhi wa sallam ó nàbẹ́yìí. قل لأزواجك وبناتك ونساء المؤمنين يدنين عليهن من جلابيبهن ذلك أدنى أن يعرفن فلا يؤذين وكان الله غفورا رحيما sọ fún yàwó rẹ ra anabi sallallahu alayhi wa sallam àwọn yàwó rẹ àtàwọn ọmọ rẹ lóbìnrin àti gbogbo àwọn obìnrin àwọn olùwàgbọ́ òdodo wọn wọ ẹ̀wù wọn gbàgẹ̀rẹ̀ látòrí délẹ̀ without excepting the face so gbogbo ara lọ́wọ́ bẹ̀ ọlọ́run tún ní àtàwọn obìnrin àwọn mùmínì Aisha sì ń sọ fún wa pé ńgbà táyà yìí gbogbo àwọn obìnrin ní Madina wọ́n dà gẹ́gẹ́ bí ẹyẹ kanakana wọ́n dà gẹ́gẹ́ bí ẹyẹ kanakana ìyẹn ni pé aṣọ tí wọ́n wọ̀ dúdú ni ó bo gbogbo ara wọn látòkè délẹ̀ ni Ibn Abbas sì gba ìgbà wa kan wá tó fẹsẹ̀ rin lẹ̀ ó nígbà tó lọ́n sọ àyà hijab yẹn kalẹ̀ gbogbo ara àwọn obìnrin ni wọ́n kọ́va wọn ò fi bì kálẹ̀ àyàfi hò tí wọ́n fi máa ríran gba ẹyin ju àlàáfíà. ìyẹn ni pé nìkọ́ọ̀bù yẹn kí ló fi lẹ̀ ẹ̀yìn ju àlàáfíà nìkan ẹgbà wa kejì tó wá wá látọ̀dọ̀ Ibn Abbas wípé Ọlọ́hun bá sọ wípé wala yubdina zinatahunna illa ma zahara minha wọn ò gbọdọ̀ gbé ọ̀ṣọ́ wọn hàn àyàfi tó bá hàn nínú ẹ̀ Ibn Abbas wá ní ojú àti àtẹ́lẹwọ́ riwayatun da'ifa ẹgbà wa tó lẹ́ni. a sì rí wípé Sheikh wa Al-Albani nínú tíra wọn wọ́n try láti fún àdìsí ńlágbára àwọn náà sì ti sọ nu tíra mi pọ̀ lẹ mo rò pé yé wa nu tíra mi wọ́n lọ lẹ gbogbo tíra tára sì rí gbogbo wọn sọ pé àdìsí ńlẹ náà ni so ìwọ náà lọ sọ pọ̀ lẹ́nu tíra tiẹ̀ náà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ gbogbo jomhur ibi ẹgbà tẹ fẹ́ lò ẹ wá ní fa ó lè lágbára kò lágbára kò lè lágbára mo rò pé yé wa àmẹ́gbà wa tó sọ pé gbogbo wọn bojú wọn bo gbogbo ara wọn ẹyin ju àlàáfíà nìkan wọn filẹ̀ ó fẹsẹ̀ rìn gidi ẹ sì tún wọ àyà yẹn ẹ rí i pé lọ́dọ̀ gbogbo àwọn àfáà tí ń ṣe tafsir generally àwọn ń sọ pé ìtumọ̀ àyà yẹn ọ̀rọ̀ Ibn Abbas náà ni ọ̀rọ̀ Ibn Abbas tí rìn ni wọ́n fi ń ṣe àyà pé ẹgbà wáyé ọ̀kọ́kọ́ fẹsẹ̀ rinlẹ̀ ẹlẹ́ẹ̀kejì ni pé tó bá fẹsẹ̀ rinlẹ̀ gan kò lè jẹ́ tẹ̀fsíìrì àyà yẹn kò lè jẹ́ tẹ̀fsíìrì àyà yẹn tẹ̀fsíìrì tó dọ́gba fún àyà yìí oní tẹ̀fsíìrì Abdullahi bin Mas'ud radiyallahu anhu olólùwọ̀n sọ pé wala yubdina zinatahunna illa ma zahara minha wọn ò gbọ́dọ̀ gbé ọ̀ṣọ́ wọn hàn wọn ò gbé hàn àyàfi tó bá hàn nínú ẹ̀ sọ hàn tipátipá ni àbọ̀ hàn pápá wọn fi hàn kí ni àyà yẹn sọ tìpátìpá torí pé tó bá yẹ pé ìwọ ló gbé hàn ọlọ́wọ́n bọ̀ bá sọ pé wala yubdina zinatahunna illa ma adharna minha n ò gbọ́dọ̀ gbé ọ̀ṣọ́ wọn hàn àfi tó bá fẹ́ gbé hàn bẹ́ẹ̀ ọlọ́wọ́n sọ báwo ó sọ pé àfi tó bá hàn bẹ́ẹ̀ torí ẹ̀ ń pelé yẹn pé zahara tiraran lakhtiyara ó fi túláàsì hàn ni kì í ṣe pé wọ́n ló gbé hàn ìtumọ̀ pọ́ hàn nù. kí wọ́n á ní nǹkan tó yẹ pé bá a gbé pamọ́ yọ hàn náà ni sẹ́mi pọ́sọ̀ oríṣi méjì wa kan tó ara wa ara wa gan ni Ọsọ kejì ni tá fi lórí ara wa ní fi lórí ara wa náà ni tọ́ tí wọ́n bá rí ara obìnrin ọsọ rẹ̀ wọ́n rí o tí wọ́n bá sì tún ra aṣọ tó gbé wọ̀ náà ni torí àyàfi tó bá hàn nù ẹ̀ òun náà lásọ tómìnrin bá wọ̀ jìlbáàbù tó wọ̀ tó bá fi jìlbáàbù bo jìlbáàbù kí láà tún rí tó bá tún fi jìlbáàbù bo jìlbáàbù tó fi bo jìlbáàbù kí láà rí àhàn tó lọ sọ̀rọ̀ pé wọn ò gbọ́dọ̀ gbé ọ̀ṣọ́ wọn hàn àfi tó bá hàn bẹ èyí hàn bẹ yẹn ni pé tó ń ta ìlọ́wọ́sí rẹ̀ nínú híhàn rẹ̀ ṣe eléyìí ni táyà ń sọ torí ẹ̀ ọ̀sẹ̀ lọ àwa lónìí báyìí àwọn obìnrin wà tó ṣe pé wọn ò tí ì lọ́kọ wọn ń bójú wọn nítorí pé wọn fẹ́ tẹ̀lé tọ́lọ̀ ọlọ́nkọ san án lẹ́sàn-án rẹ̀ ẹ̀ gbogbo dáadáa tí yẹn máa ní láyé àwọn náà kúkú ní tiwọn kún ó tó kú kí ni wọn fẹ́ bá ti ara rẹ̀ jẹ́ ni bó ló ṣe máa lówó bó ló ṣe máa rí sẹ́ ẹni tó sì dì í lẹ̀ kò lè ní ju tọ́lọ̀ pé ó ní lọ mú ẹni tí sì dì í lẹ̀ wá tí ó ní ju tí ó ní kó sí. Si kọ́dà ẹlòmíì sì dílé wọn bá sùn títí títí lórí pé wọ́n fún sẹ́ ó tún já sí pàbó òfò lórí àdánù so irú wọn pọ̀ lọ́jà ara pàápàá nàìjíríà ń bì mélòó ni wọ́n ti ṣe bélòó ńlọrin tẹ́ bá fẹ́ mú example wọn wọn pọ̀ ẹ lọ wòran ní NYSC camp nígbà tí wọ́n bá ń táwọn ọmọ bá ń gba ìwé ẹ̀rí wàlúùláì lómi ọ̀hún fẹ́ sun ẹ̀jẹ̀ torí pé ta gbogbo ara rẹ̀ lọ́pọ̀ torí pé wọ́n ti ṣàdéhùn fún pé tó bá ṣe bẹ́ẹ̀ yóò rí iṣẹ́ owó òfò ni ó gbé lọ́ọ̀lù wọn so nítorí tí eléyìí báyìí àwọn obìnrin wọn yẹn wọn àti ìrọkọ wọn sì ń ṣe bá a sì ráwọn obìnrin tó pé wọn wọlé ọkọ ni wọn ń ṣe bá yẹn oore ni o dáadáa ẹnikẹ́ni tí ń tẹ̀lé tọ́lọ̀ ọlọ́run bí èsì wọn sílẹ̀ wa man yattaqillaha yaj'al lahu makhraja wa yarzuquhu min haythu la yahtasib wa man yatawakkal ala Allahi fa huwa hasbuh ta ló wá sọ fún wa pé nítorí pé ìyàwó rẹ̀ ń bojú àbí torí pé ẹnìkan ń bojú kò tún gbọdọ̀ ṣiṣẹ́ kò gbọdọ̀ wówó tiẹ̀ yóò ṣiṣẹ́ tó bá tiẹ̀ mú ni lẹ́yìn náà yóò ṣiṣẹ́ yóò ṣiṣẹ́ yóò ṣiṣẹ́ tí wọ́n ń bá ká náà ẹnìkan nìsín ọwọ́ ìbòrí ìdajì dodo àbí òye wa ó wá gbé kinní kan wọ̀ síkẹ́ẹ̀tì nísàlẹ̀ ó wá ní jìlúbáàbù tó nù so torí pé ń ṣiṣẹ́ síbẹ̀ yìí ti mọ̀ bí wọ́n ṣe máa gáyà sáwọn ọkùnrin àbẹ́yìn ọ̀mọ̀ níbi iṣẹ́ tí wọn bá ń ṣiṣẹ́ wọn náà gbọ́dọ̀ mọ̀ kó bá jẹ́ ṣèjọba kó bá jẹ́ private àwọn obìnrin tí èso obìnrin rẹ tẹ̀jọ́ ń bóyin sí lọ́nà tí wọ́n gan rẹ́rìn síyàwó rẹ bẹ́ẹ̀ gbogbo eléyìí nǹkan téèyàn ti máa ní òun náà bí ó sì máa bóyin sí ọ tí ó máa sọ̀yàyà sí ọ lọ́nà tí èsì sọkọ rẹ bẹ́ẹ̀ gbogbo eléyìí abẹ́ òfin olọ́wọ́ so nítorí di eléyìí báyìí a sì láyà alára gbàrà nù jura wa lọ ọmọbẹ náà àwọn èèyàn tí ọkọ gbẹgbẹ kó lò tí ó lò lára ẹ kí okú ọmọ bọ wálé a'udhu billah sẹfún kúrò àti oníwà àlìjáná ni ẹ anabi sallallahu alayhi wa sallam wọn sọ pé yẹn mẹ́ta oníwà àlìjáná nínú wa ni ad-dayuth man ad-dayuth man ra'a fi ahlihi zina wa sakata alayhi ẹni tó rí i pé zina ń lọ lágbo ilé òun tó sì gbẹnu lọ wọn àti èsè pé wọn kúkú já lọ níbẹ̀ mẹ́ òsì kìnnìkan ìtọ́ nílò wọn lò a'udhu billah so eléyìí ń jẹ́ báwọn tọ́ àwọn gẹ́gẹ́ bí ọmọbìnrin kan ti ṣe report ó ní òun jáde ńlá ọtẹ́kì bí irú àwọn iṣẹ́ tó máa ń kọ́ wọn ní vocational trainings yẹn lọ́lọ́wọ́n bá ní kọ́kọ́ ó sì wúlò fún un ó níṣẹ́ tó ń ṣe nínú ilé àwọn owó tó rí ń bẹ̀ torí tó bá ti ṣe production yẹn ọkọ̀ ló ń bò mákẹ́tì rẹ̀ tó ó ní owó tó ń rí ń bẹ̀ òun ò ríṣẹ́ ìjọba tó lè rí tó ń lè ríru owó bẹ́ẹ̀ kóun ó sì tó lọ́kọ̀ ló ń ti ń bojú ṣùgbọ́n ẹ dákun ẹ gbà mí ọ̀rọ̀ bàbá mi ló sú mi bàbá ní kí n síjú lẹ̀ kí n lọ wá ṣe oṣù pé wọ́n ń ba tiẹ̀ jẹ́ ni bàbá ẹni kọ́ ọba tèmi jẹ́ iṣẹ́ tí mo ń ṣe yìí kò síṣe oṣù tí mo lè ṣe tí mo lè ríru owó tí mo ń rí nìsín ìyàkérò àwọn bàbá àdánù bá náà tún wà tó bá yẹ pé owó náà lẹ́ ń bá ń wá ọmọ tí ń rówó ń sì ń sàánú yín ẹ sì lẹ́ẹ̀fẹ́ kó sẹ́sìn sẹlẹ ìjẹba àwọn sẹni tó bá wà ń bójú kọ́ máa bò ń torí o wọ́n bẹ́ẹ̀ náà obìnrin tí ń bójú nítorí ọkọ rẹ̀ o gbàdí táwọn tọkọ bá ti fẹ́ má yóò sì jú ni o yàrá pé mùnàfíkọ́tù nìyẹn àbẹ́rẹ́ mọ̀ pé mùnàfíkọ́tù nìyẹn so bákan náà irú àwọn obìnrin sì tún wà tó jẹ́ pé àwọn ti pa ìbòjú tì àwọn kà kún kíni kíni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kíni ká kíni ká so àwọn sì júlẹ̀ wọ́n wá wọ́n wá ṣe kútùbà fún gbogbo omi yòókù pé ẹ̀yin náà sì dànù sáà torí gbogbo ẹni títí ẹ bá ti ta ìmọ̀ wa ti fọ́ tẹlómìn ẹ̀yin náà wá kíyèsí nǹkan kan o obìnrin tó bojú tó fẹ́ gbọ́sọ̀ rẹ̀ pamọ́ ṣé kí wọ́n tó bojú wọn máa pajú pamọ́ wọ́n máa mékọ̀ gbàtẹ́ ti fẹ́yàwó ẹ̀ lè mà ẹ̀rí ẹ̀ Jamiu Jamiu ti ronú lọ. <laughs> ọjọ́ tètè fẹ́ yà ó jáàmù so obìnrin tó bójú ẹ rí i pé generally kò ní pajú torí pé atẹ́gùn ń bẹ atẹ́gùn bá sí ìbòjú so ẹsìn tí tó fi gbogbo ẹ̀ ó kun ètè lọ́dà ó kun pé àsáwọn ọmọ ẹ̀ta ló bójú yẹn so ẹ wá wò ó obìnrin tó wá fẹ́ síjú lẹ̀ illa man rahimallah. wàláhì sàṣà wọn ni ó jáde tí ò ní tọ́jú sàṣà wọn ni kódà bí ọ̀tọ́jú yọ pa ojú lọ́nà tó jẹ́ pé yes ó tún wò ó tún tún wò pé èèyàn ní. ẹ dákun tá a là ń ṣe bẹ́ẹ̀ sí tó ti lọ́kọ alihamudulilayi ibi wọ́ tọkọ rẹ ni ọ́ ọkọ wọn ni oṣoge fún tó o bá sì ti lọ́kọ àbúrò pajú fáráyé ẹni tó sì ti lọ́kọ tí ń pajú fún gbogbo aráyé sẹ́wọ̀n kí wọn náà pọ̀ tẹ́kọ̀ gbogbo àtọ́kọ bá fẹ́ súnmọ́ òórùn rú òórùn àlùbọ́sà ni wàláhì àmọ́ tí ó bá jáde fifty meters síbi tó wà ẹ ti máa gbóòórùn lọ́fíńdà ṣe eléyìí ọ̀dà tó ntí Islam ń pè wá lọ sí díẹ̀ ni pé ká má jẹ́ kí bàjẹ́ ó tí ó wa máa ṣẹlẹ̀ kó kéré débi páàpẹ́ kò tiẹ̀ fẹ́ sí i so ntí islam pè wá lọ sí díẹ̀ nù ọlọ́run ọba kó ṣe ní rọrùn fún wa láti máa tẹ̀lé tiẹ̀ kó ṣe ní rọrùn fún wa láti máa tẹ̀lé tà nàbẹ̀ muhammed sallallahu alayhi wa sallam gbogbo ẹni tó bá fẹ́ ṣe tọ́lọ́ ọlọ́run kó ràn wọ́n lọ láti ṣe ọlọ́run ọba kó jẹ́ ká ga nídìí títẹ̀lé tọ́lọ́ kó má dojú láyé kó má dojú lálùkìyàmù subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka